عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته سورة العاديات التي أبو nínú aláwòrán sọ́ra yìí a lè ṣe sọ́ra tó kàn fún mi. قرآن قال صلى الله عليه وسلم في المكان في آية الجزء آية مكرة صلى الله عليه وسلم تسمى بسم الله الرحمن الرحيم والعاليات بطشا فالموليات قدحا فالمطيرات سبحا فأخذن به نفعا فوسطن به جمعا إن الإنسان لربه لشهود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشهيد أفلا يعلم إذا بشر ما في الصدور ونزل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير الله أعلم بلا أبر إسرائيل ولو الكرة الله أعلم بلا والعاديات ضبحا والعاديات al-adiyat sífà ìròyìn ni tó jẹ́ pé nǹkan tí ọlọ́run bá ti ọlá ti ròyìn ẹ̀já lè bẹ̀rẹ̀ àyà yìí al-adiyat àwọn ìrìnà sáré lọ́pàá ìjẹ́ tó gbà tí wọ́n bá sáré yìí wọ́n máa wá síkí ni wọ́n máa wá ní ẹlẹ́ àwọn onímọ̀ nípa tẹ̀síìrù láti gba ayé àwọn sàhábà ìdúwánu láyé alẹ́ yìí ọ̀nà méjì ni wọ́n tú ni wọ́n sàlàyé nípa kí ni ọlọ́run bá àlejò ọláròyìn yìí pé àwọn tí máa ń sáré ẹ̀ ń lọ bá àwọn ọ̀tá tí wọ́n máa wá sí kíni tí wọ́n máa wá mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. àrínú àwọn ní tẹ̀sí nínú àwọn sàhábà ìdúwánu láyé alẹ́ yìí táwọn sọ pé àlàyé àti àwọn ní kíni àwọn ní àlùfáìlì wọ́n ní ẹ̀sìn wọ́n lọ́wọ́ ọba àlejò alágbóra pẹ̀lú kíni pẹ̀lú àwọn ẹ̀sìn tó jẹ́ pé wọ́n máa sáré dọ́bù ha ìdáwà tí wọ́n ń sáré yìí nínú ìfọ́mọ̀ wá jáde láti rẹ̀ ní látara tó kíni látara eré tó sá. nínú àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn náà ní Abdullahi bin Abbas radiyallahu anhuma àwọn sọ yìí pé ìtọ́lọ̀ ọba àdìgbẹ́ alágbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni àwọn ẹ̀sìn. ẹgbà tí ẹnìkan wà lọ́dẹ̀ sí alimami ali rọ́bì ọ̀pọ̀lọpọ̀ ali bẹ́ẹ̀ bó ti wà nínú kẹfìrì ìnù kẹfìrì ìpè ẹgbà tí wọ́n ti alimami ali rọ́bì ọ̀pọ̀lọpọ̀ ali àbígbà tí ìró kan. wípé abdullahi abbas ó sọ pé wàlẹ̀ áàlì yá sí dọ́kà alimọ́mọ́ wa sọ pé kìí ṣe àwọn ẹṣin náà ni àyà yìí sọ wọ́n ní bóyá ní pékeré wípé ràǹkúnmí òun náà ni ọlọ́wọ́n bá àdìsí ọlá ń sọ ṣe alifal òun náà tó jẹ́ pé kò tí ì sí jihad nígbà yẹn lọ́wọ́n ọba àlejò ọlọ́run tí ì sí kíni kò tí ì pàṣẹ jihad. pẹ̀lẹ́ ìgbà tọ́lọ́wọ́n ọba àlejò ọlá pàṣẹ jihad òun náà ní kíni òun náà ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ẹ̀sìn ṣe kọ́dà èèyàn méjì péré tó lẹ́sìn gbà nínú àwọn tàbí so àbáwa àdìgbàmọ́ Ali. ọbẹ̀ ọ̀gbà wo àwọn ní fàtẹ́ ìfàtẹ̀kúnú àlàáríyájú tọ́pá báwo ló ti fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ìnáma àlàáríyájú tọ́pá من عرفة إلى المزدلفة ومن المزدلفة إلى منى ipe àwọn tí ọlọ́wọ́ bá lẹ́jọ́ láti fúra bẹ̀rún òun náà ni àwọn àǹfààní táwọn èèyàn máa ń gùn láti àràbá lọ sí mùsùlùmí nígbà tó máa ń tẹ́lẹ̀ ìtumọ̀ ẹ̀rẹ́ tó láti ìgbà tí wọ́n ti hajj wọ́n máa lọ táwọn akúnyọ́ máa lọ àti láti mọ́sẹ̀ nípa lọ́sí nìyà ìpè òun náà lọ́nà ọba àlejòọlá ní wúra níbí Abdullahi ibn Abbas òbí ọlá òhánù máa òun sọ pé kíni òun ní ẹ̀sìn alìfúnà àbẹ̀tọ́ọ̀lì oníwà fún mi àwọn ìdí àwọn jùmọ̀hóró lè dàgbà ní ẹ̀rù pàtàkì yìí ìta wà lórí ẹ̀ òun náà ni pé tọ́nà ọba àlejò aláfi búra yìí òun náà ni kíni òun náà ni àlàkáì àwọn ẹ̀sìn wọ́n ní kọ́là tó bá jẹ́ pé kò sí bíi jihad lásìkò nígbà maka ìpè àwọn ẹ̀sìn tí ń bẹ ni wọ́n máa ń sáré lọ sí kíni ni wọ́n máa ń sáré lọ láàrin ọ̀tá táwọn lọ́ọ́ lè ká ọ̀tá mọ́ síwájú kó tó di pé ìsìláàmù dé kọ́là tó bá jẹ́ pé ọ̀nà tí wọ́n ń gbà gbé ọ̀nà àbòsí ni ogun tí wọ́n bára wọn jà ogun kíni ogun àbòsí ni àmọ́ síbẹ̀síbẹ̀ yìí wọ́n sá kọ́kọ́ sí ni wípé àwọn ẹ̀sìn wọ́n ti wà lásìkò gbà yẹn tí wọ́n sì ṣe ní wọn a máa lọ lè jábà ọ̀tá tí wọ́n sì máa ní hẹ́lẹ̀hẹ́lẹ̀. so iran ọlọ́wọ́ bá àdéhùn ọlábúra pẹ̀lú ẹ̀ balimori yá ti kọ́ọ̀dì ha ọlọ́wọ́ bá àdéhùn ọlábúra pẹ̀lú àwọn ẹ̀sìn alimori yá ti kọ́ọ̀dì ha àwọn ẹ̀sìn tó jẹ́ pé wọ́n a máa sáná pátákó wa máa sáná nígbà kan máa rìn lórí àpáta nígbà wọ́n ti ogun sáré látara tó ti ń sáré sí ẹsẹ̀ wọn ti ń gbà yóò sì máa yóò sì máa kọ́ná máa ọlọ́wọ́ bá mo fi rọ́ sí subhan ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n á máa lọ lè àwọn ọ̀tá wani ní ànábì sallallahu alaihi wasallam tánàbí bá fẹ́ jagun ànábì èé lọlẹ̀ ká ọ̀tá má lóòrù àṣùbá ni wọ́n ní tánàbí sallallahu alaihi wasallam ànábì ó ní sùúrù dàṣùbá tánàbí bá ju ma ah, fura wọn a máa lọ lè jálu àwọn ọ̀tá nídàájí ó ti búra mélòó ó ti búra ẹlẹ́ẹ̀kẹta àwọn ẹ̀sìn wọ̀nyí fàbá dàbí ìnàkà tó látara eré tí wọ́n sá ẹ́ ní eré tó ní agbára dàbí wọ́n máa wá wọ́n máa wá eku eku ó bò wọ́n ti máa sáré níbi lórí kí ni máa rí i pé eku ó máa eku ó máa sọ. so látara bẹ́ẹ̀ wọ́n máa ṣe kíni àwọn ọba àlekela ní epo máa sọ fàwàsáàtọ̀ náà yìí ní ìjàmà so pẹ̀lú epo tí sọ yìí epo yẹn ò ní sọ́ọ̀bù ìdí òsì sọ́ọ̀bù náà ní kíni láàrin àwọn ọ̀tá wọ́n wá fi ṣe kíni fàwàsáàtọ̀ náà yìí ìjàmà wọ́n wá lò ní jájú àwọn ọ̀tá so ọlọ́run ọba àlekela búra pẹ̀lú ìran báyìí nínú àwọn kíni nínú ẹranko nínú dábàá ó búra pẹ̀lú ẹṣin tó ló gbé látara nínú àwọn láti ń dẹkún ẹṣin òun náà ní kíni òun náà làá máa fi kíni làá máa fi jagun tó gbọ̀nà ọlọ́run ọba àdìsọ́lá. làrá ìṣọ̀lá wà lé òṣèlú àfi sọ pé inú àwọn nǹkan tí èèyàn máa bí èèyàn máa ń ṣe ìdíje bí èèyàn máa ń gbẹ̀mùlé lórí òun náà ní kíni òun náà ní kéèyàn ó fi ẹṣin ìdíje. káwọn òfin sáré lè sáré jù pẹ̀lú ẹṣin nítorí pé inú àwọn nǹkan tí èèyàn máa fi ṣe kíni téèyàn máa fi palẹ̀ mọ́ gbogbo ọ̀nà nínú àwọn kan téèyàn fi palẹ̀ mọ́ bí ọ̀tá ni tí a ẹni tó bá àwọn tó mẹ́sìn ikú tó gbẹ́ sí nílé àwọn ọmọdé kù fún àti àbáwá lójú ogun èdè wọn náà ló gbọ́ ẹsìn ẹsìn ẹni jẹ́ kókó láwọn mọ́lẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ tó déwájú ọ̀tá ó ní gbogbo àwọn ìdíje ọ̀nà tí wọ́n fi ń àwọn tó wá ní màhárọ̀ ẹ̀ dáwà competent nípa bẹ́ẹ̀ ṣe máa ṣe kíni bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹsìn ẹ̀ náwó bí ń ṣe ìdíje nínú àwọn ọ̀nà bẹ́ẹ̀ tí a máa gbẹ̀bùn lé lórí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ràkúnmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíni anas ọfà títà gbogbo àwọn nǹkan wọ̀nyí lábẹ́ ìyàlẹ́ máa ti kíni so gbogbo ewa sí pé ó wá mọ lórí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo àwọn nǹkan tí ó bá ti di pé development ni wọ́n ń bá ayé àbí technology wa ń dàgbà sókè ní àwọn nǹkan tí a ti jagun sójú ọ̀nà ọlọ́run ọba àdìsọ́lá gbogbo ẹ̀ náà lè yẹn lè ṣe kíni òun náà lè yẹn lè gba ẹ̀mùlé lórí ogun ti bẹ̀rẹ̀ ayé ẹ́ ó ti kú ológun gíní ó ti kú ológun ẹ̀sìn nìyí ó ti ti kú ológun ó kú ológun àwọn bẹ bá láti bí ìgbà tó jẹ́ pé ìlú tó jẹ́ pé èèyàn ó rìn láàrin oṣù kan yóò débẹ̀ láwọn ìjà gbóró àwọn yìí náà nínú mùsùlùmí ògbọ́dọ̀ dúró pé ah, a gbọ́dọ̀ ló bọ́m̀bù bídíà ni a gbọ́dọ̀ ló bá bídíà ni tí fẹ́sìn ànábì lò ẹ́ tẹbí ràǹkúmí ànábì lò tí fi ń jagun tẹbí ọmọ ànábì lò tí wá ló kàn pẹ̀lú ẹlẹ́kọ́pítà gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtẹ̀síwájú ni nínú mà tí ó ti ta kòṣẹ̀lẹ̀ ọlọ́run bá rí lọ́ra ilé àwọn kan láì máa ń dàrú lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lójú òun náà làwọn kan tí wọ́n ń pè ní àwọn kùrẹ́sì tó jẹ́ pé wọ́n ní wèéwọ mọ́tò wọ́n ní ọmọ rẹ̀ káàkiri ọ àmọ́pàá lọ wọn ò ní wọ mọ́tò wọ́n máa nìyí kí ló bá ẹ ànábì òun kékeré ànábì òun wọ mọ́tò òwúrọ̀ àwọn ìjọba àwọn ìgbè àìlágbórí ẹ̀sìn náà tó bó ti wá wà lọ́wọ́ ẹlòmínà tó lọ́nà fẹ́ ṣe súnà yẹ́fẹ̀ẹ́ náà ló wà lọ́wọ́ àwọn bídíà àdújá látàkó súnà táwọn náà tún wọ́n sọ fún à

ẹ̀rí pọ́lọ́ ọba àdéjọ láti sọ fún wa ẹ́ pé ọba àdéjọ láti sọ fún wa ní wáyà kan ó ní wọ̀yá fúlùkù máa lá tààlàmù ọba àdéjọ ládá gbogbo àwọn nǹkan tí a mọ̀ sí pé lásìkò yẹn ọlọ́run ọba ládá nínú àwọn nǹkan tó bẹ́ẹ̀ ni ọlọ́run ọba àdéjọ láti sọ fún wa pé àwọn nǹkan ẹ̀sìn ní pẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn fi ṣèrìn àjò ẹ̀sìn ló yára jù tí ẹ bá fẹ́ ṣèrìn àjò ní á ó yára ẹ̀ nígbà tó yá ó di pé kẹ̀kẹ́ dé ẹ̀ tó kẹ̀kẹ́ náà ní ti báyìí nígbà tí kẹ̀kẹ́ fi dé àwọn ọmọ wo pé à nǹkan gidi nǹkan ńlá ló dé yìí tòun jẹ́ pé ara náà ló mọ̀ òun náà ló mọ̀ tó ń tún ju gbogbo ẹ̀ lọ wọ́n wá ní pé àwọn alọ́mọ́tà láàrin wákàtí mẹ́fà ẹ máa gbé àdúgbò àti ojú wákàtí mẹ́fà àti ẹ̀sùn máa tó pé àdúwà ah, dídá o ǹjẹ́ lómi ó lọ sí òní dé ìjọ òun alọ́ rẹ̀ ní wọ́n ní wọ́n ní rábọ̀ rẹ̀ tí ó dágbé fóun lọ mọ́ká a máa lè owó ní lọ gbogbo àwọn nǹkan báyìí ní ìsìn ẹ ọlọ́wọ́ bá àlekí ọlọ́wọ́ ti sàdéhùn pé àwọn nǹkan bí nǹkan tọ́lọ́wọ́ bá àlekí ọlọ́wọ́ dá sẹ́nìkan kan ò máa

onye ní lẹ́gbẹ̀ẹ́ bá ti àwọ̀ ọ̀nà ga ẹ ọ̀nà tí ó gbà wọn náà ó lù wọ́n jó wọnú náà nítorí tí wọ́n ti ní tó lé ẹ sa ẹyẹ

Ipura látọ̀dọ̀ ọlọ́run ọba àlejòọlá àìsí sọ fúnra wa náà àwọn tẹ̀sí ìlú kọjá wípé ọlọ́run ọba àlejòọlá lè búra pẹ̀lú gbogbo tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ àbáwọ̀ èèyàn á gbọ́dọ̀ búra pẹ̀lú kankan àyàfi pẹ̀lú Allah subhanahu ta'ala tó gbé tó tóbi ọlọ́run ọba àlejòọlá ọlọ́ọ̀bá àlejòlá ní dájúdájú ọmọ èèyàn ìrọ́bì yìí dàkàlù ọlọ́ọ̀bá àlejòlá ní ọmọ ènìyàn ya kàkó ó ya aláìmoore sí ọlọ́ọ̀bá àlejòlá alìsàn àwọn mínú àwọn oníjẹ̀sí wọ́n ní alìsàn tọ́lọ̀ọ̀bá àlejòlá sọ bí wọ́n ní jésù alìsàn yàrá gbogbo ìrọ́mọ ènìyàn ni àwọn ní sọ pé alìsánù káàdì wọ́n ní yìí so ọlọ́ọ̀bà alìsọ́lá ní ọmọ ènìyàn ó yá nínú ó yá aláìmóore tí orí tọ́lọ̀ọ̀bà ti fún so nínú àìmóore tí ọmọ ènìyàn ya tí ọlọ́ọ̀bà ọba òun náà ni yóò máa mú ọmọ ènìyàn yóò máa tako àti ọlọ́run òun náà ọba fi pé ẹsẹ̀ yóò wá di pé èyàn máa wá sí kíni èyàn máa wá sí tó wù àbáwà Abdullahi ibn Abbas radiyallahu anhuma àwọn ni wọ́n tún bẹ́ẹ̀ pé kàkú àtàwọn fíìn inú àwọn onítọ̀sí gẹ́gẹ́ bí mùjáde gẹ́gẹ́ bí Abul Aliya Sa'id ibn Jubayr àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ó yà aláìmọ̀rin ọyà aláìmọ̀rí sí ọlọ́ọ̀bà àríkọ́lá sábà wọ àyà yìí àrí pé ọlọ́ọ̀bà àríkọ́lá ni rọ́bì yìí ọlọ́ọ̀bà àríkọ́lá ló gbólóhùn rọ́bù níbẹ̀ tó jẹ́ pé gbólóhùn yìí ilẹ̀ lọ́mọ ẹ̀ sì rí gbogbo àwọn nǹkan tó jẹ́ pé kò yẹ kí kò ní jẹ́ kọ́mọ ó ya aláìmọ̀rí nítorí pé Allah subhanahu wa ta'ala ó ní àwọn nǹkan ó kó àwọn nǹkan sínú tó pọ̀ tó jẹ́ pé ọmọ ènìyàn fúnra rẹ̀ gan tó náà bá ronú yóò máa mọ̀ ìjọ Allah subhanahu wa ta'ala òun ní rọ́bù àrọ́bù ó wà náà ní ọba tó ti ọba tó lẹ́dà ìjọba ènìyàn lẹ́lò ní tó dáa lẹ́yìn Allah subhanahu wa rùgbùbíyà yìí náà ló pa ẹni náà ọba àlejò ọlágbọ́ ẹ ọba àlejò ọláwọ́ náà ni àrọ́bù náà ni àlùfáàrí kọ́dà ẹni ò gbọ́ àlejò àwọn ọba àlejò ọlájú àwọn tẹ̀lé fún wa ẹ ọba ní tí wọ́n sọ náà ní pé Allah ó túmọ̀ pé rùbùbíyà yìí tí bá gba rùbùbíyà ọlọ́ọ̀bà àdìgbò lágbọ́ àbí tí èèyàn bá ma kí ni rírì rùbùbíyà Allah inú àwọn nínú rẹ̀ òun náà òun náà ni ọba tí máa ń ṣe ọba tí máa ń fi àrísìkí fún yàn gbogbo yẹn náà ló gbà yí pé ọlọ́ọ̀ba àlejòọlá òun náà ni máa ń fi àrísìkí ẹ̀lùmí lè wá ní pọ́blẹ́mù náà yóò ṣe o àmọ́ wọ́n bí yóò máa wá mú fọkàn sọ́dọ̀ èèyàn ọgbọ́n ọ̀pọ̀lọ́ òní sọ̀kalẹ̀ yóò fi máa ṣe pẹ́pẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejòlá pé ọlọ́ọ̀bà àlejòlá ní òkè ìkóná ẹni tó bá wù yóò máa wá ṣe pẹ́pẹ́ fúrú fún ẹni tó rò pé ọ̀dọ̀ ìlọ́pọ̀ ọlọ́wọ́ rẹ̀ ẹlòmíì wàá sọ̀rọ̀ àlẹ́ ẹlú èèyàn nítorí kíni nítorí àdìsí ẹlòmíì ò ba ìdí ọmọdé àbí rẹ̀ jẹ́ nítorí àdìsí ẹlòmíì yóò fọ ọgbọ́n ọlọ́wọ́ bá àlejòlá yà nítorí àdìsí ẹlòmíì nítorí àdìsí ẹni tó wọ́n ọba àlejò ọlásílẹ̀ wọ̀ pé a gbọ́dọ̀ sí a gbọ́dọ̀ pa á àlejò òṣèlè kìí yóò ti pa ẹ̀mí ẹlẹ́ni tó yarí ọmọ ọba àlejò ọba tí ń tí àríkì ọba tí ó gbàgbé ẹni ẹni kankan ni tó bá jẹ́ pé bá gbára lé ọlọ́wọ́ ọba àlejò anábì ló sọ bẹ́ẹ̀ anábì ní bá gbára lé ọlọ́wọ́ àlejò anábì ni ọlọ́ọ̀bá àríkẹ́ ló sì máa ṣe áàrìsì kíkún yín gẹ́gẹ́ bọ́lá ọba àríkẹ́ láti máa ṣe áàrìsì kíkún ẹyẹ tó jẹ́ pé yóò jí láàárọ̀ kó lórí ìtẹ́ rẹ̀ inú rẹ̀ ó ṣe kíni inú rẹ̀ ó gbókò wàyàgùdú wàtàkù bìtọ́ọ̀nà àwọ̀yàgùdú bìtọ́ọ̀nà tó bá ti parí dé tó bá darí dé inú ó ṣe kíni inú rẹ̀ ó ṣe kíni wọ́n tó wá jẹ́ pé yẹn náà bá lè gbára lé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá nípa apá àbúkẹ́ ká gbára lé ni tí èsì ìgbára lé ẹnu lásán ọlọ́run bá yóò sì ṣe àríṣìkí fún yàn gẹ́gẹ́ bí ṣe máa ṣe àríṣìkí fẹ́ yẹ tí kàn jáde kò ní bí àrìn yóò kàn jáde náà ni nígbà tí ó fi ṣe lálẹ́ yóò ṣe yóò sì yó bá yìí òun náà ni àrọ́b ó pín pẹ̀lú ọlá rẹ̀ ó ọlọ́ọ̀bà àríṣọ́lá wá sí rdc ìdébi pé gbogbo tó bá pín fún oníkálùkù kò ní ìsàláìsẹ̀ lọ tí ń túmọ̀ yìí pé àbùkátà sí ká máa nàgà kéèyàn máa nàgà àbùkátà sí ẹ̀ka àbùkátà sí náà ní pé ká ṣe kí ni ká ṣe àgbá ayù ká gbìyànjú ká ti jẹ́ bọ́lọ̀ ọba àríṣọ́lá ṣe kó rdc tó ń kálùkù yìí

àìlà tó ojú kírun ojútún aláwọ̀gbé wá tẹ́ tó eléyìí hùn èyàn tẹ̀lé kí ni ìlànà tọ́lọ̀ ọba àríkẹ́ lálàkalẹ̀ ó mọ̀ lókùn ìlàkàtọ́ ọdí aláwọ̀ àbí ọba arákùnrin kan ní mọ́sálásí jọ́ka nílé ìdí àsìkò tí èyàn tó bá ní kan ṣe tí ò gbọ́dọ̀ wà tí ò gbọ́dọ̀ wà ń jòkó táà gbọ́dọ̀ báyàn lé èyàn tó bá ní kan ṣe wọ́n wá ìwọ̀n sàdúrà ìwọ̀n bẹ̀lọ́n ìtọ̀rọ̀ àrí ọmọ ìgbọ̀n kàtọ́ọ̀bù wá ní ẹlẹ́ jáde ọ ní iná sàmà á láàtò kírù zahaban wàlà àfihàn sámà ò ní rọ góòdù pọ̀ kò sì ní rọ sílvà jáde lọ́lẹ̀ kíkẹ́ so ọmọ ọmọ àríkọlá òdúgbò ìfọ́ àtìkì tó kálùkù ó tún wá ń ṣe kíni yóò wá pín àwọn àtìkì sí àwọn ọ̀nà bí àríṣìṣẹ́ ẹlòmí ọlọ́wọ́ bá àríṣẹ́ ọlọ́wọ́ fi síbi tó nira yóò fi jẹ ẹ̀mọ́ rẹ̀ síbi tó nira yóò máa fún àpáta ni síwájú kó tó ṣe kíni síwájú kó tó rówó àmọ́ yóò di àríṣìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹlòmí yóò gbẹ́ kànga ni ẹlòmí yóò kó sálángá ni táwọn ọmọ ọgbọ́n mú òun lòun ó kó tí ó fi ṣe kíni tí ó fi di àríṣìṣẹ́ rẹ̀ ẹlòmí sì ń bẹ ẹ ọkọ̀ sáyìn lásán ni ìṣẹ̀lẹ̀ láti ti wọlé ẹlòmí ìgbẹ́ ibi ogun yóò ti di rcc díẹ̀ so ọlọ́ọ̀bá àdìsọ́lá ti wá ní ọ̀nà ń kálukú alábìsọ̀ wá wà ní òṣèlá anábì ní iná rú alùpùpù lẹ́fàtà fi rọ̀ wọ̀nyí anábì ní Jibril ó fẹ́ ọ̀rọ̀ kan sínú ẹ̀mí mi tọ́lọ́ọ̀bá àdìsọ́lá ní kó sọ fún mi pé anna nafsa lantamọ́ hatta tẹ̀sẹ̀ ìlàrí nǹkan ìpè kánàbí oṣù tí jìbìrì ló sọ ọlọ́run ní kí jìbìrì ló sọ fún ànábì sallallahu alaihi wasallam ìpè ẹ̀mí kan ò ní jáde láyé hátà tẹ̀sẹ̀kìmì làrí fà á ìsí tó fi dègínì yóò fi parí ájìkì rẹ̀ bá lágbó yé èyí ó ní nù ayé lẹ́yìn àbá ti gbìyànjú lọ́nà bí o ti ẹ̀ tí bá wá wá bẹ́ẹ̀ ó ẹni tó bá kọkàn sí kó yẹ kó ti dáadáa fún ọ ó yẹ kó sànù rẹ látara pé ẹni tó ni látara pé ẹbí rẹ ni tí ò bá wá gbà pé ọba àlejò ọlọ́run ṣe kíni òkè àlùfẹ́ ẹ̀sọ́dọ̀ rẹ. ọlọ́run ọba àlejò láti ṣe àlùfẹ́ kò wá ṣe nìkan àti gbogbo àwọn gbogbo pátápátá àrùn ìlà àlàwọ̀ àyẹ̀rẹ̀ kò sí gàtà ní ṣe dáàbà gàtà lórílẹ̀ àyàfi kó jẹ́ pé ọmọ ọba àlejò ọládàjọ ọmọ ṣe kíni òun náà ní ọmọ ṣe jẹ́ fún so nínú àwọn kíni nínú àwọn gàtà ń bẹ ní ìwò bí yàtọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àlùmílùkù nínú àwọn tí ń bẹ ní òwú bí ọlọ́wọ́ ọba àlejò ọlá òun náà ni ìníkapa lórí gbogbo nǹkan ọlọ́wọ́ ọba àlejò ọlá òun náà ló ṣe kíni òun ló níkapa lórí gbogbo nǹkan inú gbogbo nǹkan táà ń sọ iná àwọn èèyàn náà bẹ́ẹ̀nú ẹ̀ gbogbo apátápátá mílíkù lillahi subhanahu wa ta'ala ọ̀hún lànà ìsọ̀ láwà lè òtọ́lá ti kọ́ wa ẹ́ ipé tí nǹkan bá tẹ̀lẹ̀ sí wa ẹ́ tí nǹkan ẹni tó ní nǹkan ẹ̀ ló mú nǹkan rẹ̀ ọba tó ní nǹkan ẹ̀ ló mú nǹkan rẹ̀ wọ́láwó ma àpọ̀ tó fún wa tí ó gbà lọ́wọ́ wa náà òun náà ló ní ó lè mú gbà tó gbogbo kálọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ní gbogbo ẹ̀ ló lásìkò gbogbo ọba àlejò ọlá fún sí sẹ́yìn ó fi lò inú àwọn kíni inú àwọn tó wà nínú gbogbo bí ọlọ́run bá rí sọ́lá di àtẹ̀lẹ́bìr ìmá gbogbo àlámàrí máa darí àfíàs ọlọ́run bá rí sọ́lá ọwọ́ rẹ̀ náà ní tẹ̀lẹ́bìr wà ọ̀fẹ́ nìkan tó lè àlámàrí ẹnìkan bá rí sọ́lá ẹ̀yìn ọmọ fúráwù pé àmì mo tọ́ tó fi rí báwọn àìmọye àwọn ẹlòmíì tí wọ́n tọ́ náà tó wọ́n yára láwọn tó wọ́n tọ́ àwọn náà mọ̀ sí yá àwọn alájẹ́lẹ̀ yóò yára tó nínú àwọn sífà ni nínú àwọn tó wà lábẹ́ ni tó gbogbo tí gbogbo tí wá tọ́lọ̀ ṣe pátápátá níṣẹ́ ẹ́ nínú àwọn kíni nínú àwọn

الحسن البصري رحمه الله táwọn ń sọ tó máa alkanud tọ́lọ̀ ọba àríkẹ́ ọlápẹ ọmọ ènìyàn wọ́n ní huwa lẹ́bí yàúdù lùmọ̀tọ́ ìlà wàyẹ́nsá ní àmàlùwàjì àlè wọ́n ní ẹni táà ń pè ní alkanud tó yà láìmórí òun náà ni alẹ́bí yàúdù lùmọ̀tọ́ ìlà òun náà ni ẹni tí ó máa ka àdáwò tọ́lọ̀ ń tẹ́kùn àdáwò tí tọ́nà ọba àlejò lára fi kàn án òun náà lé ọmọ sí kíni òun náà lé ọmọ kà ẹ̀kùnrin jẹ́ kòró jẹjẹ ẹ̀kùnró mímú ọbẹ̀ ẹ̀sánwó kòró náà rẹ̀ gbogbo àwọn àtọ́nà fi kàn án yóò gbà pé ìjẹra nítorí ọba àdìjọra ṣe mú ọwọ́ tó ń pariwo kó orí tó orí jẹ jẹ ní pa ọ́ àwọn sì ń bẹ tó jẹ́ pé wò sí ẹ̀mọ́ pé ní pa àwọn gan wọ́n sì ń bẹ láyé ń bẹ lérí ààrẹ kò jẹ́rọ ayé ẹ́ kò sí láàrin àwọn èèyàn láyé kò sí ìlú ń bẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n pàṣẹ omi sí ilá wọ́n pàṣẹ kankan sí ilá tí ó mọ̀ fi ṣe kíni tí ó fi jẹun ìwọ́sì máa ṣe kíni ìwọ́sì máa gbé mọ̀ pé ẹ̀ òòrùn jẹjẹ ó jẹun òyó ọ̀wá ní ronú ìdẹ̀ra eléyìí lẹ́yìn bá wá gbéra rẹ̀ kalẹ̀ kẹ́yìn ọmọ wa ka tọ́lọ̀ ọba àlejò láti fún yàn lóore èyí ó gbàgbé gbogbo àwọn nǹkan ní tọ́lọ̀ ọba àlejò láti fún yàn ládàá wọn àwọn tí ò rí náà ẹni tí orí náà tí ò pàtàkì sọ sábà pariwo pé ọmọdé dé nìyí ẹni tí orí náà yóò bàjẹ́ náà ni pé bákan kan náà ni ìwọ wá ní ìwọ́jọ́ sábà odó ẹni tí òrìnà níbi àjọ kankan ló wà wá parí kó òrò jẹjẹ ó sì rìnà àwọn nǹkan ń bẹ pé bá òkè rárá ìwọ́n parí kó lọ́wọ́ bá rí fi àdánwò kàn ọ́ nínú dúkìá ó sì lálàáfíà bẹ tọ́lọ̀ fún ní dúkìá òun tó sì lálàáfíà owó ẹlẹ́gbẹ́ ọmọ júwé ní yá owó ń bẹ tọ́ ẹkọ́ owó náà ní àkáǹtì báyìí tí ò lè sọ fún ìyàtẹ́lẹ̀ yóò ní máa pariwo ní apára ń nẹ̀hùn ẹlọ náà àkáǹtì báyìí mo lówó ń bẹ tọ́ ẹkọ́ owó náà lọ́fẹ́ gbà lásìkò oníṣìí owó òwúlò fún ìwọ́n tó lówó níṣìí olálàáfíà kẹtọ̀ jọ ẹ wá máa wo ẹlòmí ọlọ́sà àdéhùn látara ọmọ ó gbàgbé táwọn ìtàn lẹ́gbẹ̀ẹ́ òbí ẹ̀bí rárá tí wọ́n ti sọ ọba fún wọn. wọ́n wá ń banújẹ́ lórí pé kíni lórí pé ọmọ rẹ̀ òbí ti tẹ́ ẹ wọ́n ń banújẹ́ lórí pé ọmọ rẹ̀ òmọ̀wé wọ́n ń banújẹ́ lórí pé ọmọ òtí dáadáa àwọn kan sì ń bẹ tó pé kọ́dà wọ́n fẹ́ pé kọ́lọ̀ àwọn náà kó ẹwà ní gbogbo òdẹ́ra tọ́nà ọba àdíkẹ́ láti mú yàn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń gbàgbé jù òun náà ló ti tóbi nínú ìdẹ́ra òun náà ni ní ẹ̀mọ́tò ìgbà òun náà ni ìdẹ́ra Islam ìdẹ́ra pé ẹ jẹ́ mùsùlùmí kò sí ìdẹ́ra tó tó kò sí ìdẹ́ra tó tó kí ni ó jẹ́ mùsùlùmí ẹ̀ ń kí ni ó lo ìgbésí ayé mùsùlùmí kó wá kú ní mùsùlùmí kò sí ìdẹ́ra tọ́lọ́ nítorí pé kéyò jẹ́ mùsùlùmí òun garanti àlìjẹ́nà ni garanti àlìjẹ́nà ni èyàn bá ti jẹ́ mùsùlùmí ẹ̀ bí ó wà ní bẹ̀rẹ̀ yóò parí ó ti ní garanti lọ́wọ́ pé ah, á wà kó ní àwọn nǹkan kan tó bí tó wá mú sí iná lákọ̀ọ́kọ́ irú ẹni báwọn ní pépéré náà gbogbo dáadáa tọ́lọ́wọ́ bá ike orí ayé ni tí islam bá yọ kó ni kò wúlò rárá fún tòun fún tọ̀ ẹni tí ò jẹ́ olówó ó kọ́lé o bímá ó lára gbogbo eréjìrìjì ní gbogbo ní dá mùsùlùmí ọmọ wa wò pé àwọn fún wa máa wò nígbà àwọn sàájà ní

ó ti wá pàlàsà ànábì ìkánlá àwọn sàábì mọ̀ ìwáyà ìkánlá àwọn sàábì ànábì ni ó sì já wákàtí aṣọ gígẹ ní tó wọn lò ànábì ni má lè wọlé ìdìbò yà fún ànábì kí n fẹ́ fayé dẹ́ ń kó káàkiri ànábì ló wọ̀ fẹ́ ó mọ̀rọ̀ wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé àwọn fọ́ìsàn àwọn títíra àwọn ọba rome àwọn ọba bari àwọn ọba kúrò gbogbo pátápátá wọn ò sí náà ọba àlejò ọlá wọ́n sì ń gbádùn ẹ́ wọ́n sì ń gbádùn wọ́n sì ń rí jẹ wọ́n sì ń rí mu àwọn táwa ọlọ́sìn lọ́lọ́run náà ló rán wa àwọn olùgbé wa rí báyìí fún wa yìí anábì sọ̀rọ̀ wà lẹ́wọ̀ sálàmù wa fún lẹ́sì anábì wa ní a máa tẹ̀rọ̀ an tẹ̀kúnà láhùn mùsùlùmíà wà lẹ́kùn ààfẹ́ anábì ní sẹ́nu yóò tún sí ni tó yọnu sí ni kó jẹ́ pé ayé nìkan tí wọ́n ní náà nù wà lẹ́kùn ààfẹ́ ẹ̀yìn lẹ́yìn gbẹ̀yìn ẹlẹ́jọ́ ọ̀rọ̀ yìí náà ní gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa wò kí ìkàbá i sábẹ́rẹ́ fún yàn wọ́n tó pé ààrẹ mùsùlùmí sí ìkàwá sábẹ́rẹ́ mọ́ ẹ àwọn kan wá ń ni àwọn kan wá ní omi fún ẹ̀tẹ̀ rẹ̀ tó wà méjì ni wọ́n ní omi fún rẹ̀ wọ́n ní gbogbo tó wá ń

gbogbo wọn ni wọ́n ń tọ́fẹ́ ìtajà fún ìwọ́n ni wọ́n ń pe ìwàrí ìtajà fún ìwọ́n ni wọ́n ní olórí kìíní kan mọ́lẹ̀ ìwọ́n ni wọ́n ní oṣù kìíní kan fún wọn ni wọ́n bí wọ́n tọ́ọ̀bù láàárọ̀ láàárọ̀ tó wọ́n ń gbé ọrìn nu o bẹ́ẹ̀ bá sì rí rúrìn báwọn ìrùnkú ìrùnkú ni ìrìnkú ni ni èyàn kàbí ọlọ́ọ̀bà àríkà tó bá rí jọ́bí dàgbìyàmù nítorí gbogbo àwọn nǹkan tí ẹni tí wọ́n ṣe ohun àríjànú ni wọ́n bá gbòwó papọ̀ àlìjànú ni wọ́n bá dòwò pọ̀ àlìjànú ni wọ́n ṣe kí ni wọ́n ṣe tọ́ wọ́n ṣe tí àlìjànú bá béèrè fàlìjànú àlìjànú ni wọ́n máa wá sí àwọn èèyàn wá rajà wọ́n máa wá sí orí wọ́n máa wá lura wọn ẹwà dé sọ àwọn èèyàn máa wá síra wọn ẹnì kan ló sì wà lẹ́gbẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀rà dẹ́ máa lọ kíákíá wọ́n wà tó láì láti lè máa fi kíni láti lè máa fi darí àwọn èèyàn tó ẹni wá wá jẹ́ mú ìlú òdodo tí nǹkan bá kú díẹ̀ káàtó èyí tí wọ́n máa rá sí òun náà ní kékeré pé á ah, alhamdulilayi ṣé ẹ̀sìn ìta bàjẹ́ lára mi ẹ̀sìn ìmọ̀ bàjẹ́ lára sáré ọlọ́wọ́ bá àdúgbò ló sọ fún wa pé ọ̀gbọ́dọ̀ fún ọ̀gbọ́dọ̀ mọ́lòó ọ̀gbọ́dọ̀ mọ́lòó olójáde láyé àdúgbò lọ́wọ́ bá àdúgbò láti sọ ọlọ́wọ́ bá àdúgbò ló sọ fún

yóò ru ayé lórí tí ayé má jábọ́ ayé ò ayé ò ayé ò òun náà ló máa dé káàkiri títí yóò fi wá lórí kíni yóò fi wá jáde láyé ayé wò sí ní tó ayé ètò yàn àdéhùn ti bẹ́ẹ̀ ayé nù alábìrin tí ọmọ àlọ́yà alábà bá ní èdè òkè kan tó jẹ́ góòlù tó gbé góòlù gbogbo ẹ̀ yóò sì tún máa ra tàbí bóun tún lókè méjì bí ó sì wá máa lé nù alájẹ ní kò sí ìgbà kan tó lè fún ẹnu ọmọ ànábì adáná kò sí tí ó yẹ tí ó fún ẹnu rẹ̀ ilẹ̀ sọ̀rọ̀ àgbàdẹ bá rẹ̀ pẹ̀lú ilé. òun náà ni ada ada ada ada ada òun náà ni ó tún tẹ́kìlì òun náà ni ó tún dájú. so ọlọ́run bá àríkíọ́lá ìdẹ̀ra tó ṣe fẹ́ẹ̀dá pọ̀ ìwọ tó bá ti wá ṣàgbé ìdẹ̀ra tó lọ́wọ́ bá àríkíọ́lá ti fún ọ tó jẹ́ pé nítorí wàá máa ń sínú àlàdá òtọ́lọ́run fi kàn ọ́

ó ní wà ìnáwó aládàáni gọ̀míìrù tó wà ní wà ìnáwó yìí àwọn bí nínú àwọn onítọ̀sí wọ́n ní gọ̀míìrù yìí yàúdú ila Allah subhanahu wa ta'ala wà ìnáwó aládàáríkà lájẹ̀mí ọlọ́wọ́ bá adékọ́ lágbàjẹ́rì lórí pé kíni lórí pé ọmọ ènìyàn ya aláìwòrí sọ́lọ́wọ́ bá àwọn mímọ̀ àwọn onítọ̀sí àwọn wà ìnáwó aládàáríkà

ẹ̀ òun náà yóò ṣe kíni òun kálukú náà yóò jẹ́ nígbà tó rí ara bá sọ̀rọ̀ ẹ̀ nígbà tó tẹ́sẹ̀ ń sọ̀rọ̀ tọwọ́ ń sọ̀rọ̀ gbogbo ara rí kèrìsì ara sọ̀rọ̀ ìgbà òun náà ni ó máa ṣe kíni òun náà ni ọmọ ènìyàn máa jẹ́rìí wípé òun yà láìmórí sọ́lọ́ ọba nìjọ́lá ọlọ́ọ̀bá nìjọ́lá wá ní kèé wá sọ ọmọ ènìyàn lásán wà ìlà wúlè ó bèèrè káìrí látẹ̀lì ẹ̀rí ọmọ nìyà lè ó bèèrè káìrí látẹ̀lì ọlọ́ọ̀bá àdíjọlá ní ọmọ ènìyàn lágbára níbi ìfẹ́ owó alàkáyìr níbi orí ẹ̀ àwọn onímọ̀ nípa tẹ̀sí wọ́n ní alìmáàlì ó káìrí ó bòlìmáàlì ọmọ ènìyàn ṣe kí ni ọmọ ènìyàn lágbára gan níbi ìfẹ́ owó wọ́n ní ẹ̀rí fi owó yìí sọ́rọ̀ ọba àlejò láńsọ níbi gbogbo èèyàn pátápátá ni gbogbo ọmọ ènìyàn pátápátá ni kò sẹ́ni tí ò níbi owó ìfẹ́ ń wá ṣe kí ni ìfẹ́ ń wá lágbára jura wọn lọ ẹlòmíì nífẹ̀ẹ́ owó nídèédé tí ó fi gbọ́ bùkátà rẹ̀ ó sáà nífẹ̀ẹ́ rẹ̀ náà owó náà nígbà fi jẹun tó bá gbé ní tí ó fi jẹun kó fi tó ó nífẹ̀ẹ́ rẹ̀ ni ẹlùmí wá nífẹ̀ẹ́ pé kóhun tẹ́ kíni kóhun tàwà sáà yàní kóhun kówó jọ púpọ̀ nífẹ̀ẹ́ bá ṣe wá ń pọ̀ sí òun náà ni ó ṣe kíni òun náà ni ó máa ọmọ ya ọba ṣe pọ̀ nínú ọkàn ọmọ ènìyàn ẹ̀rí tọ́lá ọba fún wa ọlọ́ọ̀bà ní àrọ̀ àwùsẹ̀ ìlà ọmọ ènìyàn a ama ṣe kí ni a máa kọjá àlà ọmọ ènìyàn a yàtọ̀ àrọ̀ àwùsẹ̀ nígbà tó bá ti rí kóhùn rọrọ̀ nítorí pé tọ́mọ ènìyàn bá lówó dé nìkan yóò padà tún máa owó náà nígbà tó kóhùn yóò rí kó lọ́dọ̀ ọlọ́run bá kátà sí náà ló fà tó jẹ́ pé ẹ̀ẹ́rì tó wọ́n ní ti náà mọ́ irú ẹ̀ òun náà làwọn tó jẹ́ pé nígbà tó bá dìbò káàtà gbàlẹ́ màá rí wọn yóò kékeré yóò mọ̀ súnmọ́ lọ nígbà tó bá ní ṣòro gbàlẹ́ màá rí yóò mọ̀ kéwọn déédéé ìgbàlẹ́ màá rí mọ́sálásí ìgbàlẹ́ màá rí yóò mọ̀ kékeré tí ò ní pa jẹ̀máà jẹ ó ní ṣòro nù ìgbàlẹ́ rí yóò gbé kùránì yóò mọ̀ ka kùránì nítorí pé ó ní ṣòro bọ́lọ̀ ọba àdíkẹ́ lára ti wá sásòro rẹ̀ mú tán tó bá bí i àbùkátà rẹ̀ tán kí ni ó ṣe ẹ̀bá nídi má àtìrí mọ́ta ni wọ́n kó sàánú wá ní ẹ̀rí kọba nígbà tí ó sì ní ẹ́ ó takùtọ̀ lọ́rùn lọ́rùn àwọn ìgbà tó bá ti pé ó ti wá dé ọlọ́run ti wá sàánú rẹ̀ ó ti rí pé owó ti dé ìgbà wọn náà lẹ́ẹ̀ máa rí pé ìdẹ́sí yóò máa yàtọ̀ ìgbà wọn náà yóò ṣe di àwọn ọ̀rẹ́ tó ní yóò ṣe di àwọn ọ̀rẹ́ tó jọ dá ah, owó ti dé báyìí ìgbà wọn náà yóò ṣe di kọ́lá ìlú yóò ṣe di mọ́sáájú ní kíhùn nítorí pé owó ti dé yóò wo mọ́sáájú wò láwọn ẹ àwọn big men máa wá kíhùn òun náà bọ́ sí abúwájú yóò tẹ́tẹ́ rẹ̀ síbẹ̀ So ìwé eléyìí ní ìsìn báwa sọ pé jọ́sìn fọlọ́ ọba àlejò ọlá so irú àwọn wọ̀nyí ò ní ìsìn àwọn tó jẹ́ pé kíni tó jẹ́ pé wọn ò jọ́sìn fọlọ́ ọba àlejò ọlá nítorí tọlọ́hun wọ́n jọ́sìn fọlọ́ ọba àlejò ọlá torí tí wọ́n béèrè ìjọsìn wọn ò ní sáfà ní fún wa ọmọ ènìyàn ọmọ ènìyàn fẹ́ràn owó púpọ̀ sábà wùtọ́lọ̀ ọba àlejò ọlá wì í pé ọmọ ènìyàn ó fẹ́ràn owó púpọ̀ káwá wo ní ìṣẹ̀lẹ̀ láwùjọ káàkiri ọmọ ènìyàn fẹ́ràn owó wọ̀bí àlọ́mọ ènìyàn yóò fẹ́ kó owó ẹ̀ ní tó bá ní báńkì tán yóò tún sí àkáǹtì ní ẹ̀ yóò máa wá yóò máa yóò máa yóò máa fowó pamọ́ káàkiri. ọlọ́ọ̀bá àlejòlá lórí ọmọ ènìyàn ní sórí àtẹnú àlùkò àn ọlọ́ọ̀bá àlejòlá ní ìtàlẹ̀ ìgbà ọlọ́run bá àlejò ọlájá ọmọ ènìyàn ní wọ́bìà kò fẹ́ ju tọwọ́ rẹ̀ lẹ̀ ó sì tún fẹ́ kókun aburú láńlá rí ó fẹ́ tún gbà lọ́wọ́ àwọn tí ń bẹ́ ń ta ìdí sì ń bẹ́ ń lé kò dị kò lẹ̀ òun náà lẹ́nu bí òfin àpò kan lé ní wọ́n tún wá máa ní wọ́n ń wọ́n fi ayé wọ́n tó lówó lé tó fi jẹun àwọn ayé àwọn tí wọ́n níṣẹ́ àwọn tálíkà kan máa lọ lè rẹ́jísà gọ́ọ̀mẹ̀ntì yóò máa fún wọn ní seven thousand lóṣù ẹ̀sùn wa lọ rí wọn ẹ̀sìn ìṣẹ́ náà wọ́n ti wò ó máa tó gba sálárì wọn ló tún wá sí kíni wọn ló tún wá lọ lè rẹ́jísà àwọn tán ní bùkátà sí ẹ́ wọn ò ní rí gbà ìwọ́n tó jẹ́ pé òsí lára àwọn tí wọ́n ní kọ́ àwọn tó bá wà níbi ẹ̀ náà àwọn ló pọ̀ ọmọ wọn sí wọ́n kó ìyàwó wọn sí wọ́n kó àwọn fámìlì wọn sí àjẹ́ tó ti jẹ́ gbogbo àwọn àkàbá yìí ara àwọn wòlíì àrí ọlọ́run bá nìkẹ́lá wá ní ìdámẹ́sàwò lẹ́káìwú ìdámẹ́sàwò sáwò jàzúwà wà ìdámẹ́sàwò lẹ́káìwú mànúwà ọlọ́run bá nìkẹ́lá ní gọ́ọ̀mẹ̀ntì ayà wòlíì àdé tí aburú kan fẹ́rẹ́ báyìí jàzúwà yóò máa kara yóò máa tamá bá yóò máa kára nígbà tó jẹ́ sọ́lọ́ ọba rẹ̀ nígbà tó fẹ́ni kaló ti ka yóò máa kára ọgbà wọn wàyí lè àmásà òlè káyìwó mànúwà sọ́lọ́ ọba àdìsí alábá wá sí kíni tó bá wá sí dáadáa kan tó sí dáadáa fún mànúwà yóò máa kọ́ di dáadáa wọn kò ní jẹ́ kó kàn jáde kò ní jẹ́ kẹ́ni kan kó sáǹfààní níbi dáadáa sọ́lọ́ ọba àdìsí alábá sí fún ara ìfẹ́ ni ẹ wá wo bí láwùjọ tá a wà lónìí lọ́dún tó ti ń bá wa dé ètò ìwọ́n fẹ́ lómi ìyá kékeré sọ́nà ọ̀bà àdìjọ́lá àbí ẹni tó tó gbowó ní ti dé òyà kékeré ẹni tó tó gbowó ẹ tó lọ bá àwọn àdìjọ́nú pé káwọn àdìjọ́nú pé kíni káwọn àdìjọ́nú wá sànù àdìjọ́nú wá dá ọ ní ìfẹ́ ìrísí tó fi jáde tó fi mẹ́sìn ọlọ́wọ́ ọba àdìjọ́lá. èyí tí ò ní ọlọ́lẹ̀ wá ẹ̀yà ara èèyàn wá ẹ́ yóò ní ọlọ́lẹ̀ wọ́n ti di ọmọ tuntun wá èyí tí kì í ká wọn làlùjá náà máa dáhùn. kẹ́yìn ọlọ́lẹ̀ bá jọ̀nú àbí kẹ́yìn ọlọ́lẹ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọwọ́ ebe rẹ̀ à nígbà lo ìsìn ẹ̀yà ara èèyàn gbogbo tó bá wù kéèyàn ó lò láti pé omi sùn mọ́ owó àwọn á àwọn fẹ́ tó mọ́ owó fún ọ wọ́n yóò wá ewé kìíní kan àbẹ̀wé kìíní kan kan ẹni tó bá kókó papọ̀ tán ó wà fi kìíní ó wà fi ọ̀dẹ dúdú ó wà fi kó ó wà fi dúdú kó ọmọ wa fi wẹ̀ ní odó wẹ̀ nínú ajá di apẹ̀rẹ̀ wẹ̀ wá ń wò ẹ́ kò sí èèyàn bẹ́ẹ̀ kò sí ọ̀rẹ́ ọmọ tuntun bẹ́ẹ̀ kò sí ìlọlé ibi ọmọ kò sí bẹ́ẹ̀ so eléyìí náà abúlálá ni nítorí pé èṣù ló di kéèsì nǹkan yẹn fún ọ kọ́là pé kò béèrè àṣà láàrin lọ́wọ́ yẹn tí wọ́n á fún ẹ́ yẹn ti gíní yẹn ti tẹ́gbọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá nìjọ́lá nítorí pé títẹ̀ tó ń òun náà ní pé kíni òun náà ní kó máa ju àṣẹ mọ́lọ́wọ́ bá nìṣẹ́ lálọ́wọ́ kọ́lọ́wọ́ máa pàṣẹ ẹ̀ títí láti náà máa kíni kó máa pàṣẹ. ẹlòmíì nítorí kó fẹ́ lówó nítorí ìfẹ́ owó ṣètàlẹ̀ ó sì gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó lè ní ọmọ sí ọmọ kò sí ní kí mádàmù lábàá máa rówó ṣètàlẹ̀ lè sọ fẹ́ lómi ẹgbẹ́ kó máa wẹ̀ jẹ́ náà bàmá látàrí tò ní èèwọ̀ sí bẹ́ẹ̀ náà ni pé o ní wẹ̀jẹ́ náà bá o tó o bá ti wẹ̀jẹ́ náà bá gbogbo tó bá fẹ́ ní ọmọdé ló máa rí o ti wẹ̀jẹ́ náà bá mọ̀ yóò sì mọ bómi lájọṣepọ̀ ẹ dákun bí ẹ bá wá bí ẹ bá lájọṣepọ̀ pẹ̀lú obìnrin tó wẹ̀jẹ́ náà bá kó o ló ti kírun tó o bá wá kírun kó o ló ti jẹ́ kùn kò sì dáni ó ju ọ̀nà tó fi jáde kó ní ìsìlámù kan ni tó bá wá ju ọ̀nà tó fi jáde kó ní ìsìlámù kan tán ẹ òun náà máa wá òun ní ọmọ wa wá gbogbo nǹkan tó bá fẹ́ ìmọ̀ àti àwọn àlìyàn tẹ́rí òun àwọn ìyàtí tẹ́rí òun gbogbo àwọn òkú táwọn èèyàn máa ṣe ẹ́ wọ́n a máa sacrifice wọ́n a máa fi ṣe ìrẹ́ bẹ́ẹ̀ fún àwọn tó bá jẹ́ ọ̀gá àlìyàn lónìí tẹ́ bá ti wá ṣe nǹkan yẹn fún ọ̀gá àlìyàn nú òun náà yóò wá yan àwọn ọmọ tó ń ṣe kí ni àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ abẹ́ rẹ̀ yóò wá ní ẹlọ́lẹ́bá ẹ̀ nìyí ó dàbí ìgbà tí yàn bá wá sí security ni tó wá lọ sí kíni tó wá lọ sí eh, ọ̀dà àwọn security ìgbéra lọ sí civil defense ní àríwí kan ọwá ní àríwí security àwọn wà sọ pé sọ iye báyìí lẹ́ẹ̀mà san o iye ó tẹ́sì máa san yóò ẹ̀mà san fún àwọn ọ̀gá ni àwọn ọ̀gá ní wà ayẹ nìkan pé sọ ìdá àpótí ẹ lọ nù báwà nìjà ló dé máa ṣe náà tó o bá ti ṣe tí ọ̀gá wọn kò ṣe ẹ́ si ti ṣe aburú ẹ̀ sáà tó ti tọ́ka ní kò ṣe yóò wá kóòtù kanú àwọn ọmọ rẹ̀ oní ọmọ àtẹ̀lẹ́ káàkiri oní lọ́ọ́ lè fi owó wá mọ̀ nígbà wọn yìí owó ẹ́ àlùjẹ̀nú lọ́ọ́ lè fi owó gbé náà ni àwọn àlùjẹ̀nú lọ́ bá wọ́n ti owó gbé ní báńkì wọ́n yọ owó lọ́dọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ṣe kí ni àwọn nǹkan tó jẹ́ pé wá ní òní reality ṣe pé àwọn àjẹnú fúnra wọn gan ẹ́ àwọn àjẹnú mi máa jẹ́wọ́ fúnra wọn gan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe àjẹnú mi gbà tán bá ṣe rúkìá tán tán bá ṣe rúkìá fún yàtí náà bá jó ẹ̀ ń tí ara rẹ̀ bá bá rẹ̀ bá yóò wá jẹ́wọ́ bí àwọn ará ń wá mi yóò máa wá bẹ̀rẹ̀ sí ẹ̀ ọjà lè ní àjọpọ̀lá àjọ ní ọmọ sọ pé àwọn ọba jáde ìyá tó wọ́n jẹ bóòlù fóun ti wá sí báyìí wàláì àwọn tó ń tẹ́lú sílẹ̀ wọ́n wà gbá mọ́nà ebe àwọn ọba jáde wọ́n sá lọ máa lọ mọ́sálásí kan máa lọ lọ haram àwọn àjọ náà bẹ ní haram wọ́n bẹ ní Madina wọ́n bẹ Maka kọ́lá àwọn àjọ náà lọ ọlá báwòsàn kó dúrí wọn ni kọ́lá àjọ ní wọn gbọ́ wà sí kọ́lá bí bá ṣe wà yìí bá ṣe sọ̀rọ̀ nìyí àjọ ní lè wà yóò dìkín tó ń lọ ojú tó wà sí so wọ́n wá ṣe wá sí lẹ́lò sí pé ọ̀dà tó bá mọ̀ pé tó bá lọ lè dọ́dọ̀ tó bá lọ lè bá wọn ó fi ọ̀yá máa lọ sí haram kó máa lè sin náà ọba nìjọ́lá àjẹnú yóò tẹ̀lé ìjọ ìjà àjẹnú yóò gba ìsìláàmù kọ́dà yóò máa sọ pé òun kò dáa lẹ́yìn ìgbà tó bá gba tán sọ fún mùsùlùmí ẹni tó kó bá rẹ̀ nítorí ọmọ ìyá rẹ̀ ní ìsìláàmù yìí kò sì dáa kí mùsùlùmí ó bá ní mùsùlùmí ó wà a ẹ̀ tó bá ti fẹ́rẹ́ mẹ́fà kò ní dáhùn ṣe pé kò sí pé tó bá ní kò ló lágbo kó oru instruction ni tó bá lò lágbo méjìlá ìyí tó kéré jù ní kókó má da ọlọ́run ìyí tó bá sì burú yóò sì fi àjọ pẹ̀lú lágbo méjìlá tó lóhùn ìta ló ní òló lágbo méjìlá so èyí sì ń fi ọ̀nà lọ́mọ gbà wá wọn lọ́kùnrin tó tó gbowó àwọn aṣọ fún wọn ni wọn pa iṣẹ́ wọn jáde jàná wọn ni gbogbo tó bá rí kó mọ́ sọ̀rọ̀ o gbogbo tó bá ti fojú ara rẹ̀ káàmà fa sẹ́wọ̀n lọ ni wọ́n fa sí àlìjọ̀nà bó ṣe ti gbé ó kàrí pé àlìjọ̀nà tó tàbí ní wọ́n bá gbé kó sí owó gẹ́gẹ́ bí àkótí owó gẹ́gẹ́ àkótí wa tóbi àlìjọ̀nà wa fẹ́ gbé wọlé ní wọ́n ń sọ́gùn kò ní gbé wọlé ní sì ń fa lọ ní lọ

wọ́n ti kọ́ wọ̀ láká ìrẹ̀nu ní máa wú jẹ́gbù ẹ̀ káàkiri ó bá yàwó rẹ̀ ó bá yàwó rẹ̀ tó bá dé láìsí ọ̀nà tó jẹ́gbù ẹ̀ o àwọn àjọ̀nú wọn a máa fún àwọn èèyàn ní kíni wọ́n ní àwọn tí wọ́n wá gbá bí tí wọ́n gbá bí àjọ̀nú àbíkan agbára òkùnkùn àwọn náà tún gba ibi aburú títí ká aburú ẹ̀lú ọ̀rọ̀ ìka ìlú ní malé ní ọlọ́ta ẹ̀rọ náà ájọ fún fẹ́fà yìí ìyá náà ti jẹ́ o wọ́n ní ìyá náà ti tún délẹ̀ ó ní owó rà lọ ó ní àjẹ́ o wọ́n wà lórí ká ẹni ẹlẹ́ni malé tó látara bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀ tó bá bọ́ sí pípa wọn á tún pa nítorí nítorí owó ẹlòmí ṣe yàwó yàwó yóò máa gbá àwọn èèyàn lójú ni yóò máa gbá àwọn èèyàn lójú yóò gbá àwọn èèyàn lójú yóò gbá àwọn yóò gbá àwọn òjú lójú nítorí pé kíni tó gbó fẹ́ lówó ìdá àwọn ẹlòmí ṣe yàwó pọ̀ ẹ́ tó jẹ́ pé òkú owó náà ni wọ́n ṣe ọ̀yá kàwọn yóò máa bí wàá ti jẹ́ pé à ẹ́ àwọn ti jẹ́ kàwọn ti yàwó yàwó gbá àwọn èèyàn lójú ó sún fún owó nítorí owó nítorí ìfẹ́ owó ẹlòmí ìlú tó dájú dé sábà sọ fẹ́lò ní ẹ̀ ìdá sọ fún ìṣe owó ìjura wọn lọ sábà sọ fẹ́lò ní ìṣe owó tá a ti sọ yìí wípé ìyá rẹ̀ láti ṣe lónìí àbídà bá ìṣe àgùn ìyá ta ni ẹlòmíì ìfẹ́ wò lágbára dídí ọkà rẹ̀ dé gbé fẹ́ wá nínú ìyá rẹ̀ láti ṣe owó sábà fẹ́lò ní ìṣe ọmọ rẹ̀ láti ṣe ẹ̀ kò tún débẹ̀ mọ́ ọmọ ọlọ́run sínú ìfẹ́ wọn ò ẹnu ní ìjọba tó ń pè ìyá rẹ̀ ní àtúntà nígbà tí iná bẹ̀rẹ̀ ayé ẹ́ yóò tún pẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ọjọ́ ìdúgbà tó rí ara yé ọ̀nà tó gbà tó ti lóhùn àìmọye lómi tó ti ní àì lọ́nà àìmọye lómi tó jẹ́ pé ọmọ tó ti mẹ́ yóò bí na tó ti kiri yóò bí sòkó àìmọye lómi àìmọye ọkọ tó múyàwó ẹ̀ tó ti sòkó òṣèlú láti máa rí pé ọlọ́ọ̀bà àríjọlá ìtọ́lọ̀ọ̀bà àríjọlá sọ fún wa ọmọ ènìyàn fẹ́ràn owó púpọ̀ ìfẹ́ wọn a wọn àwọn ti gbé wá dá àwọn gbé ọmọ fẹ́ ọlẹ́ ní ìyọ̀ wa ẹ mọ̀ wá ní àdúrà jà owó àwọn kan tí wọ́n mú tí wọ́n ti tọ́ ti hàp wọ́n ní gàárì àti iyọ̀ náà bá wọn lè wọ́n wà fún gàárì sómi ó sì yọ̀ sí ilé olùdókòwò dàbí gàárì wọ́n wà fún yọ̀ sí ó sì nǹkan máa jẹ ẹ̀yìn fẹ́ gba mílíọ̀nù ọ̀sẹ̀ àlọ́dà àwọn fámìlì rẹ̀ wọ́n wà gba mílíọ̀nù ọ̀sẹ̀ àtàn wọ́n sọ ẹ̀rọ mílíọ̀nù àtàn lórí báláṣì náà kó ti jáde láyé wọ́n lè obìnrin sí ìfẹ́ ara rẹ̀ ní ọdún owó lójú owó káàkiri ó bọ̀ ìdájá àtúwó ẹ̀ tó bá ti lówó lọ́wọ́ làwọn bá lọ ẹ̀ kọ́nà bó ti ajá lówó lọ́wọ́ ẹ̀ kọ́nà bó ti nìgbòdú bí èèyàn lówó lówó lọ́wọ́ gbogbo ẹ̀ ló lè bá lọ ọlọ́wọ́ bá àdéjọ lá ní ọmọ ènìyàn ó ti kí ni ọmọ ènìyàn lágbára pẹ̀lú ìfẹ́ owó ìfẹ́ owó ó lé kókó lẹ́nu ọmọ ènìyàn ọlọ́run bá nìkan láwá ní afẹ́lá yà àdámú ìlàbò ìṣúrọ̀ máa ti ṣòro ọlọ́run bá nìkan lá ní sọ́mọ̀lì òun ní wọ́n ní afẹ́lá yà àdámú ayé yẹ̀tẹ̀ yẹ pọ̀n sọ́mọ̀lì òun máa mọ̀dájú ni pé ìlàbò ìṣúrọ̀ máa ti ṣòro pé gbogbo ní bẹ́ẹ̀nù sàárè ọlọ́run bá nìkan lá ṣe kí ni nígbà tó ọlọ́run bá nìkan lá bá ń gbé wọn jìbì dépò mọ̀ndí ó tẹ̀lé nígbà wọn ọ̀ mọ̀ndí ó tẹ̀lé nígbà tó ọlọ́run bá nìkan lá bá ṣe kí ni tí máa ń gbé gbogbo tí ń bẹ́ẹ̀ nù sáré tí máa ń gbé jù ní àlàbọ̀ àti àwọn òkú. àwọn táwọn àti fọkàn sí pé àwọn tó ti kú tó ti kẹ́ fún tó ti gbogbo ẹ̀ pápátọ̀ ọlọ́wọ́ bá rí tẹ̀lé ti máa ń gbọ́ nílé. ọlọ́wọ́ bá rí tọ́lá máa wá ṣe àmì fún wa ní máa ń ṣe àmì fún wa látara àwọn arúgbìn kábàá lè gbégbé kẹ́kọ̀ọ́ tí ọlọ́wọ́ bá rí tọ́lá lágbára láti gbé wa nílé nígbà tá a bá tó bá nígbà tó yóò ti má ẹ̀ ní ìkàkà lẹ́lẹ̀ ojú oṣù níbolówà tó bá nígbà tó tó wá tó bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀záàzáàjì wàhábàjì wàhábàjì àti fúlì láwùjọ ìbàdàn tó bá nígbà tó tó wá tọrọ ìrẹ́ ọba tó tẹ́kẹ́ni ìrẹ́ ọba tó bẹ̀rẹ̀ sí mú ọba àwọn kan jáde yóò wá fún ikú jáde yóò tó wá tẹ́kẹ́ni yóò tó wá rẹwà ó yẹ ká ronú bóòlù tó tún jáde padà tá a bá wà lórí eléyìí láti mọ̀ pé ọlọ́wọ́ba àlejò lágbára láti ṣe kíni láti gbé àwọn òkú tó ti kú jáde láti mọ̀ parí. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ọ̀sán pátápátá ni ó jẹrà ni ó parẹ́ nínú ọmọ Ànábì Ádámà àyàfi kíni àìkò ìdànù òun náà ni eegun tó wà ní gbogbo ní ibi tí kú ibi tí egun ẹ̀yìn parí sí ibi tí kúrò ẹ̀yìn ti bẹ̀rẹ̀ báyìí egun yẹn anábì kò ní yẹra kò ní parẹ́ anábì ní látara ẹ̀yìn náà lọ́wọ́ bá alẹ́ kẹrẹ́ òṣèkèrè yóò ti gbé ògbẹ yóò gbé ògbẹ dábọ̀ kan níbi ṣùgbọ́n àwọn àlejò alábàtì pàṣẹ ebe kíni kíkẹ́ àwọn yóò dìde àwọn yóò dìde náà ni àti ọmọ ọba àlejò ọlá kò jù báwọn lọ kò sí tó ṣòro fọlọ́ ọba àlejò ọlá ti kíni láti ṣe yẹ̀kọ́ lọ́wọ́ kún fàyẹ̀kọ́

abdullahi ibn abbas rọ̀dí aláhù alùmá ó ní àwọn ṣàyàbí wọ́n lọ lè bá ìbìlì lójú ọ̀gá àwọn jọ́kàn wọ́n wá sọ fún ìbìlì sù pé kí ló lè ta sí pé o máa dùnnú púpọ̀ ní ìdùnnú tó jẹ́ pé nígbà tí onímọ̀ bá kú ní ìdùnnú tó jẹ́ pé ààrẹ ilé ọkọ̀ máa dùn irú ìdùnnú bá nígbà tí ẹjọ́ bá jẹ́ òjò ìjọsìn ọlọ́run bá kú wọ́n ìbílẹ̀ tó wá sọ fún wa pé ẹ̀ka lọ owó fi èsì rẹ̀ wọ́n fi hàn yìí ọwá ní ẹ̀ka lọ ọwá mú wọn lẹ́yìn ọwá lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ àlàáàbì ẹni tí jọ́sìn fọlọ́n ọwọ́ mímà ẹni tí jọ́sìn fọlọ́n ẹgbẹ́ àwọn kan bẹ báwọn tó jẹ́ pé áàbì ní wọn alhamdulillah alhamdulillah òun náà yóò máa wájú yóò ti súnmọ́ lọ́wọ́ pẹ̀lú gíní ìlàwátò Qur'an àwọn ìyàwó amín àmọ́ nípa ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀sìn kò máa bá rẹ̀ ẹnu máa bá tí ó kàmọ́ sí gíní yóò ti rún kúta àwọn abá ábìlì wọn bá ti jọ́ sí lọ́lọ́ àmà wọlé kọ ìbìlì ìlú sọ̀rọ̀ ó wá ní abẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yìí ó ní náà ó ní aliyẹ̀sẹ̀ sí ìwọ̀rọ̀ bùk àwọn aliyẹ̀sẹ̀ sí ìwọ̀rọ̀ bùk ìjọ ọba rẹ ní agbára àyẹ́jìmá àdúrìyà sí ìyàwó ìbẹ́ ìlọ àyẹ́jìmá àdúrìyà búláhà sí ìyàwó ìbẹ́ ìlọ tí ọba rẹ ìjọ lágbára láti kó gbogbo ayé pátápátá láti kó yọ sínú ẹyẹ òun àbá tó jẹ́ àrùbí wọ́n bá wò pé à gbogbo ayé sínú ẹyẹ àtọ́lótó ìtẹ́yìn bá wò gan ìrànwọ́ pé èdè kan tó gan sí ẹ̀yìn kan lè gbà nínú

nítorí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́ọ̀bá àlẹ́sìn ọlọ́wọ̀ lágbára lórí gbogbo nǹkan àwọn àlọ́lẹ̀ bá ẹgbẹ́ jẹ́ ààrùn àbẹ́ẹ̀bìnà bá tó ní wọ́n bá rí wọ́n bá rí ṣe gíní tí ní pa wọn tó wà ní alcohol tí ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yẹ́ pẹ̀lú àwọn ọmọkéwú àwọn ọlá níbẹ̀ ìsàfẹ́ béèrè irú béèrè sọ́tí bàbá rí yìí ẹ̀ wọ́n á béèrè pé ìjọba rẹ̀ ṣe gíní ọba rẹ̀ lágbára láti kó gba ìjọ ó wá ní kéyì ọ̀tẹ́yì ẹwù tí fọ́n kò dádó lẹ́wù ó ní bọ́ọ̀ ló ṣe dé ó ní yẹ̀kúlù láhú fún fàyẹ̀kúlù ó ní sọ́lọ̀ ọba àdéjọ́ ló sọ náà ní pé fún kí gbogbo ayé kó sílẹ̀ yìí fàyẹ̀kúlù ó sì kó sílẹ̀ ìbílẹ̀ tí wàá padà ọwá gbọ́ ìjà ọwá sọ fún wa oríṣẹ́ ìrí báwọn tẹ́lẹ̀ sí sọ fún yìí oríṣẹ́ ìrí pé ìdá àlọ́ àmìlẹ̀ yìí sí yóò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jẹ́ mú mi ìjọ jẹ́ onímọ̀ yìí yóò tẹ́ gíní ó ní yóò kọ̀rọ̀ sí àwọn èèyàn fún mi kò ní jẹ́ rí wọn kó ẹ̀tì wá rí ìdíje ìdíje gíní ìdíje inú ma fi ń dùn lọ àrùn tó ni nítorí pé ó ti di pé ẹni ó sọ̀nà àwọn èèyàn ó ti kú yóò àmọ́ tí a rí bí bá kú ó náà ni yóò gbé òkú so ọlọ́ọ̀bá àríkọlá ní àbàdà ya àdám ìwọ́n ènìyàwó ma nígbà tọ́lọ̀ọ̀bá àríkọlá bá gbé ní bẹnu sàárè yàní wà ó síra máa fi sùdó wọ́n ti payá gbogbo ní bẹ nínú báyà ní báyà nínú dáadáa àti nínú aburú gbogbo a gẹ́gẹ́ bí àtàwà kò ní agbára lọ́lọ́run gbogbo ẹ̀lá ni wọ́n bẹ̀rẹ̀ sọ pé ọlọ́run ni kò gbára lé ẹlẹ́gbẹ̀rẹ̀ yóò máa dá lórí ó sì gbára lé nǹkan ní ọlọ́run ààrùn tí ó yọ tí ó sì mọ̀ ọ́ tó ní ààrùn láàrín ní wọ́n tó ti bá kiri yìí ni ààrùn ah, ọlọ́run wa tó jẹ́ pé ní bẹ́ẹ̀ náà kàrẹ̀ láti gbé ọlọ́run tẹ́gẹ́ ní ọlọ́run ká ọlẹ́ kíákíá gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá rí jọ láti gbé ó ní gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá rí jọ lóṣèlú yóò sì gbogbo ní lẹ́nu báyà yóò sì máa ọlọ́run bá rí jọ láti ní ọ̀rọ̀ bá gbé ní ọba ilé dàmàlẹ́ ọlọ́run bá rí jọ láti ní ọba nínú ọ̀rọ̀ bá dájú ọba ìlànà ọba gbogbo ọmọ ènìyàn pátápátá ènìyàn ọba yìí ní gbogbo kan pátápátá ọlọ́ọ̀bà àlejò aláṣẹ́kẹ́ni ó nímọ̀ nípa rẹ̀ yóò sì fún àwọn èèyàn ní òní parí yóò fún àwọn èèyàn ní òní parí ọlọ́ọ̀bà àlejò aláṣẹ́ nímọ̀ nípa rẹ̀ gbogbo bàtẹ́ yẹn pé tó bá wá ṣe ọjọ́ sọ yìí àlejò àwọn ẹ̀kọ́ náà láti tẹ́ ẹ̀fẹ̀ fún wa nínú súra yìí ẹ̀ òun náà ti pé ọlọ́run bá àdéjọ ọlá ẹ̀ ó fẹ́ ká ṣe kí ni ó fẹ́ sí ọlọ́run bá àdéjọ ọlá ó fẹ́ ká ṣe kí ni ká máa dúpẹ́ orí ọlọ́run bá àdéjọ ọlá ká máa yàrá ìwòye gbogbo tọ́lọ́run bá àdéjọ ọlá bá ṣe fún wa tó fi kàwá lájáwó ká má rí àjáwó yẹn bí ìgbà tó yẹ pé ọlọ́run bá àdéjọ ọlá ò fẹ́ràn wa ká rí ní bí ìgbà tó jẹ́ pé ọlọ́run bá àdéjọ ọlá fẹ́ tọ́lọ́wọ́ bá wá sàdẹ́wò kan fún ọ máa wá rántí ẹgbẹ̀rún ìyàrá tó ti fi fún ọ yóò bá ti bẹ́ẹ̀ yóò yá kanú yóò yá kíni yóò yá láìpẹ́ tọ́lọ́wọ́ bá àdìjọ́lá látàná tá lọ́ọ́ lè máa tó pé gbogbo nǹkan lọ́wọ́ bá àdìjọ́lá lágbára lé lórí àwọn ọmọdé ti àwọn ìgbà níbàrà wọn sáwàdà ẹ̀ ń kọ́dà jọ́lọ́ lè ṣèkà báyìí jọ́lọ́ lè ṣèkà báyìí láwọn ọmọdé èké tó gbogbo àwọn nǹkan wọ̀nyí tí kọ́lọ̀ ọba àdìsọ́lá ti sọ fún wa pé inna Allaha ala kulli shay'in qadir ọlọ́wọ́ bá àdìsọ́lá lágbàrí ka ọ tí ìkan bá ti wá wù ó wà ìkọ́sí lójú ẹ̀ tó wà mùsùlùmí ẹ̀ ọba àdìsọ́lá lè wọ́n jẹ́ ìfapá tó pamá ó jẹ́ náà lọ́wọ́ bá rí pẹ̀lú padà tó wà sí rẹ̀ tó bá dijọ́ gbé dàgbé yá náà abẹ́ náà bá rí pẹ̀lú àwọn ìpàtà àti ọ̀gbìn kọ́lọ́mọdé àti kọ́lọ́mọdé àti kọ́lọ́mọdé àti kọ́lọ́mọdé àti kọ́lọ́mọdé إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. وعليكم السلام náà ah, wọ́n ní kí ni ìdájọ́ ẹ tó súnmọ́ ìyàwó rẹ̀ nínú ọ̀sán Ramadan táwọn méjèèjì gbàgbé ọ̀rọ̀ yìí ah, ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò rọrùn ni ẹ́ ọ̀rọ̀ tí ò sí kíni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò rọrùn so àyàfi tó bá jẹ́ pé nígbà rẹ̀ tó bẹ́ẹ̀ ìdíbà rẹ̀ so àyàfi táwọn méjèèjì bá ṣe kíni táwọn èsì tí ọlọ́run á sọ yìí ìdí ìṣẹ̀lẹ̀ sí èèyàn ni nítorí pé ẹwọ gan àwọn ọ̀sán kan bẹ èèyàn lè gbàgbé láti mú mi nítorí pé láàrin ìṣẹ́jú tó fi mú mi tí yóò fi mú mi àìṣẹ́jú kékeré ni àìṣẹ́jú wo lórí ìgbà tó fi súnmọ́ ìyàwó rẹ ó wá gbà tó tó fi fún ọkàn la ó gbà tó tẹ́ fi wọnú yàrá ó gbà tó tẹ́ fi wọnú bẹ́ẹ̀dì ó mi gbé ìgbàgbé ti làákà ìṣọ̀ mu tó ilé ẹnu kò yà ní jẹ́ gbàgbé ó lè jẹ́ gbé kíni ó lè jẹ́ tò sí làákà ìwọ́n bá wá yẹ̀ lásìkò yẹn á bá wọn gbé sí ayọ̀ pé á ní làákà ìwọ́n wá yẹ̀ lásìkò yẹn wọ́n wá bára wọn lájọṣepọ̀ ẹ́ tò tó jẹ́ pé làákà ìyẹ̀ yìí o ẹ́ ẹ̀mọ̀ tó mọ̀ pé làákà ìyẹ̀ òun náà ní pé kí ẹ̀yà wèrè ẹ̀fẹ́ ẹlòmí àmọ́ ìyá wèrè láàrin ìjọ́jú mélòó kan tí ó ń ṣe kíni tí ó ti gbádùn padà a sì máa ṣẹlẹ̀ ńgbà míì tó jẹ́ pé ẹlòmí ò ní mọ́sùlù jìrì ìwé lè ní àmọ́ ṣẹlẹ̀ à ní sáré fún ìgbàgbé tó jẹ́ pé àlìjànú ó kó sí yàn láà tálìjànú bá bẹ̀rẹ̀ sí ọpẹ́tì ó lè ọpẹ́tì lára ìyàwó àtọkọ ó sì bára wọn jọ tuntun pọ̀ wọ́n ń bára wọn jọ gbọdọ̀ wọ́n ráyè àlìjànú ó ti jáde ìgbà wọn ni yóò sì wá rí pé kí làwọn ti so irú ẹni tí nǹkan máa bá ṣẹlẹ̀ sí nítorí pé nǹkan tá a fojú rí sí máa ń ṣẹlẹ̀ dáadáa ní o tó jẹ́ pé àlìjànú tó bá kó sí yàn láà èyí ó ti àwọn kankan tó jẹ́ pé káwọn yẹn bá sọ ọkọ̀ òté yóò sì lóhùn sí yóò dì láyè so àlùjànnà wá jáde lẹ́yìn ìgbà tó ṣe kíni lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe tí wọ́n ti tán so irú eléyìí onísìn ẹ́ so tí wọ́n ṣe onísìn wọn ò ṣe kíni wọn ò lẹ́sẹ̀ ẹ́ wọn ò lẹ́sẹ̀ àmọ́ wọn ò láwẹ̀ ọjọ́ òun náà àmọ́ wọn ò ṣe kíni àmọ́ wọn ò láwẹ̀ ọjọ́ òun nítorí pé nínú àwọn tí àwẹ̀ òfin ṣe kíni tí ó fi lálàáfíà ṣòro tó fi á ti sọ òun náà ní kíni òun náà ní àlàáfíà òun náà ní làákàyè so nígbà tí àlùjànnú sì ti kó sí wọn lérí wọn kò sí làkà ìmá so ó túmọ̀ yìí pé wọn ò láwẹ̀ ọjọ́ wọn so wọ́n padà sí kíni wọ́n padà san ààwẹ̀ yẹn padà lẹ́yìn ìgbà tí ààwẹ̀ bá parí tán wallahu ta'ala a'lam Naam, naam. Àgbé ìsọ̀bẹ̀rẹ̀ wọ́n ní ẹni tí ń ti ṣe ọwọ́ ẹnìkan wá fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé nǹkan tó jẹ́ bíbí àná bí lápẹjú èyí sì fún fẹ́ ṣe mọ̀ dídí ẹ̀ tó àbí fún fẹ́ ṣe àwọn nǹkan ní ìdókòwò àti nǹkan tó fẹ́ ṣe ọlọ́wọ́ balẹ̀ tó jẹ́ bíbí àná èyàn wá jẹ́ kẹ́bí ẹni tí ń ṣe bàtà ọ wá ní ó bàtà yìí mo fẹ́ kó bá ń ṣe dáadáa mo fẹ́ ṣe mọ̀ dídí ni ẹ̀ àbí aṣọ yìí mo fẹ́ kó bá ń ṣe اللهم بارك لنا láti على ta'awanu 'ala ولا birri على taqwa wa اللهم بارك لنا al-ithmi wal-'udwan ọlọ́run bá dìkẹ́ láti ẹ máa rara yín lọ́wọ́ ẹ lórí dáadáa àti káyọ̀ ọlọ́run bá dìkẹ́ lá ẹ má máa rara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti lórí kíni àti lórí ìtayọ̀ ààlà so ìdí àyà yìí túmọ̀ fún wa òun náà ni pé gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe nǹkan tí ò bá tọ́lọ́wọ́ bá dìkẹ́ lá mu tó jẹ́ àdáda alẹ́ ìlú ẹ̀sìn tó gbogbo ọ̀nà èyí gbọ́dọ̀ fi kíni èyí gbọ́dọ̀ ọ̀nà lọ́wọ́ so ìrànlọ́wọ́ máa wá wáyé lọ́nà eríṣiríṣi ìrànlọ́wọ́ a máa wáyé látara kíni látara pé yóò ti tàbá jù nǹkan ara ẹni látara pé yóò fún ọ lówó wọn fún ní kíní kan ìrànlọ́wọ́ náà ni ìrànlọ́wọ́ àti wáyé fún ní nǹkan lọ́wọ́ rẹ̀ ìrànlọ́wọ́ náà ni tó gbọ́ àwọn ọ̀rọ̀lọ́wọ́ yẹn lè gbọdọ̀ wá sí ẹni bẹ́ẹ̀ wá kọ́ ní ti pé bàtà ṣe ni ẹ èyàn gbọdọ̀ bá a ṣe ti specify bàtà ni tó bá ti bá wọ́n kà wá bọ́ sí bàtà lásán ẹ́ tó ó kà wá bá ọwá bọ́ olóhùn fẹ́ sí bàtà kọ́dà kó jẹ́ kó o mọ̀ pé ó fẹ́ sí mòdídì ó tẹ̀ ní ìkó mọ̀ rú o àbí òkè mòdídì wọ́n ló múdà mara rẹ̀ ó sì ní ìkó tẹ̀ máa sọ pé bàtà lẹ́ fẹ́ sí kéde pẹ́ fẹ́ sí mòdídì ẹ́ ó fi sí náà yọ sòlófin ìgbà tí o bá ṣe kíni tí o bá ti wá bá ọ pé tó ń fẹ́ fi ṣe nìyí so onídìí kí á ṣe kíni onídìí kò tẹ̀ máa wádìí ẹ́ so ọlọ́run bá ní kí lásán bá pé ẹ lábẹ́sà ló àdàsíá ní ti dàlẹ́kùn tẹ̀sùn fún ẹ má máa béèrè nípa àwọn nǹkan tó yẹ pé ló bá padà hàn sí gan yóò padà sí o ní bùkátà sí láti kíni láti máa béèrè lọ́wọ́ rẹ̀ àbí láti máa wádìí pé sọ̀kí lẹ́fẹ́ ti dé à téèyàn rí pé bàtà ni téèyàn rí wọ́ bàtà ni téèyàn rí ránṣọ ni sọ̀bọ̀ tó bá ti là á mọ́lẹ̀ pé tó fẹ́ fi ṣe nìyí so fún ẹni tó bá fẹ́ ṣe kíni fún ẹni tó bá tòsí má bàa ṣe kíni tòsí má bàa ṣe bàtà yẹn Allahu ta'ala a'lam náà. tí máa níbi àti ẹ̀yẹ. ẹ̀yẹ. Ah, ìdájọ́ ọdún ẹ̀ma ti ẹ̀yẹ ẹ́ eh, so ah, ọlọ́wọ́ bá àdìjọ́lá obìnrin kọ̀ọ̀kan ní alukur'an eh, so ọlọ́wọ́ bá àdìjọ́lá kọ̀ọ̀kan bá wọn sí ní àwọn ọmọbìnrin wa sẹ́fẹ̀ ẹ̀dí bá láyé fún qawmun min qawm àwọn ìjọ kan gbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ máa fi ìjọ kan ọgbọ́dọ̀ máa fi wọ́n sí àwọn sẹ́fẹ̀ ẹ̀dí sí so wọ́n ọlọ́wọ́ bá àdìjọ́lá ní kọ́dà àwọn obìnrin ọgbọ́dọ̀ máa fi àwọn sẹ́fẹ̀ ó lè ti pẹ́

so ọlọ́wọ́ bá rí kẹlá ó rẹwà nílẹ̀ dá kò sí bọ́lọ́wọ́ bá rí kẹlá ti dá ọ tí ò dá wọ́n tó rò kó tírí ó ti dá náà lọ́lọ́wọ́ dá ọ wọ́n tó rò kó sára ó ti dá náà lọ́lọ́wọ́ dá ọ so yíò ló burú jù nù ẹ̀ẹ́sẹ̀ máa fìyàn sí àyíkọ́ wa kó máa fi ṣe ẹ̀rẹ́ ìgbé ṣe kíní ìgbé ṣe kíní kan kò rí ṣe àbúsọ kíní kan kò rí sọ so eléyìí náà nǹkan tí ò dáa ni nítorí pé inú àwọn ìdí máa ṣe já ìkórìíra ẹni ilẹ̀ ìrìnàjì lọ́kàn ni ẹni wá sọ bí ẹni ìṣúra yìí inú ló bàjẹ́ ó sì kórìíra ni ẹ ìsìláàmù ti fẹ́ ká kórìíra ara so kápó káma fi ẹni di ẹyẹ ẹsẹ̀ ni irú ẹni báwọn tẹ́tẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá ni tó fi ẹ̀kọ́ tó ní tó fi ẹ̀kọ́ tó bá lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá lẹ́yìn ìgbà tí èèyàn bá fi irun tán tẹ́ẹ̀ bá sínú tán so ìbéèrè yìí sì nǹkan méjì ló kó sínú so agbọ́dọ̀ kọ́kọ́ yanjú dẹ́fẹ̀ jù náà ẹ̀hẹ́ nítorí pé nínú Islam gẹ́gẹ́ bí mùsùlùmí kò bá Islam mọ́ ẹlákan jákẹ́ kò sí nínú Islam pé kí ọkùnrin àtòbìnrin máa ṣọ̀rẹ́ ọkùnrin àtọkùnrin wọn a máa ṣọ̀rẹ́ obìnrin àtóbìnrin wọn a máa ṣọ̀rẹ́ in tí ìsìláàmù fi kọ́gbọ́n àti ọkùnrin àtóbìnrin òun náà ní kí òsì gíní òun náà ní kí o fẹ́ra ní ọkùnrin a máa fẹ́ obìnrin ni so tọ́kùnrin bá fẹ́ fẹ́ obìnrin gẹ́gẹ́ pé yóò ti bẹ̀rẹ̀ fún fẹ́ fẹ́ ni pé wọ́n kọ́kọ́ máa bá ṣe ọ̀rẹ́ náà tí ákàjọ máa ṣe gíní ájọ máa jáde ẹ́ sáàbì ṣe gíní àbì máa wo ìwà ara wa wò ẹ́

yóò máa wá pé yóò máa rojọ́ ọkọ tó lè fẹ́ nìsí eléyìí náà máa sọ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́mi yóò wá wà tẹ̀lé òfẹ́ ògbórùn kaba wọn so ìdájọ́ akọ́kọ́ yọ ìdájọ́ eléyìí kó bẹ́ẹ̀ a máa ń tẹ wá béèrè gangan òun náà ní nípa ìdájọ́ oúnjẹ so ìdájọ́ oúnjẹ ẹ àwẹ̀ dúró lọ́tọ̀ ẹ ti báwọn níbi oúnjẹ náà ti kíni oúnjẹ dúró lọ́tọ̀ so jẹ́fẹ̀ẹ́ nígbóúnjẹ múyà ó fi sínú ẹ ti báwọn níbi kò bá kíni yíò bá àwẹ̀yàn jẹ́ kò ní ṣe pẹ̀lú àwẹ̀ rárá lókè tó bá jẹ́ pé o ti gba àwẹ̀ láti àti alùbájà rí ti yọ ẹti bá rí ti kí ló fi pé kíni tí ó ń sì fi wọ̀ tó fi sínú yíò ní ṣe kò tako àwẹ̀ rẹ̀ àmọ́ ẹ̀ṣẹ̀ ní ẹti bá rí ti ẹ̀ṣẹ̀ ní pé kó ṣe kíni kó ló ní girlfriend débi ló tó wá máa ṣe kíni ló tó wá máa gbé oúnjẹ wá fún ọ wallahu ta'ala a'lam ah. Now. Náà, ẹgbẹ́ gbọ́rọ̀. So àwọn tí kí sẹ́gbẹ́ta lọ́jọ́ ọ̀fẹ́ ń pé kọ́ sí ìwé wà láti kọ́ sí ìgbẹ́ta ẹnu wáyé Tí wọ́n ti àbá pé bọ́sù ọdún mẹ́rin bá fẹ́ fẹ́. Tí ẹ̀ mọ́ wa rẹ̀. Pété ẹ̀ mọ́ wa. Pé wọ́n gba wọ́n fẹ́ mọ̀ wọ́n lórí pẹ̀lú obìnrin náà lọ́sẹ̀ tó bá dé. Lọ́sà àwọn ẹgbẹ́ tí wọ́n sọ ní sọ pé a lè sọ̀rọ̀ ìgbà tẹ́ pé kò kẹ́ sọ́ra kan. Bí ìgbà wo, ìgbà mélòó? Ẹjọ́ wá dá ilé ohun ìbéèrè yìí. Èyí tẹ́ ni wọ́n sọ wípé bẹ́yà kan

alábìnrin tó gbé nǹkan kan máa ń bẹ níbi ojú àwọn àǹkọ́ọ̀f ọmọ ní kìíní kan lójú báyìí alábìnrin bẹ́ẹ̀ kí ló bàtà alábìnrin kó lọ wò ó ẹ kìí ṣe kó kàn wó sí owó ojú rẹ̀ nígbà tó wá wọlé kan wá lókè à sí ibẹ̀ lójú rẹ̀ yìí ó mà láìkí ẹ̀ máa ẹ̀sẹ̀ bá àwọn ìsìn alábìnrin kó lọ rí wò ó náà ló fà tó fi jẹ́ pé nùkẹ̀rí à obìnrin tí ń lo ní kọ́ọ̀bù tí ẹ̀ bá fẹ́ fẹ́ kìí ṣe gbóògbọ́ pé ti ń bá ṣe ìtìdá ìmárì rárá ẹ̀hẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ abẹ́gbọ́n rẹ̀ yóò wá sí ojú ẹ̀ tó wá sí ojú wo wá wo ojú rẹ̀ wá rí bí á ah, ó ti tó wá náà ni yóò wá gbó padà kò wá tún sí ojú mọ́ ẹ̀ ó dìgbà tó bá so ìdì báyìí so ìdá nàbì sọ ni pé kò lọ nìyẹn ó á sì rí àwọn nínú àwọn àbíyá nínú àwọn obìnrin tó wá bá nàbì sallallahu alaihi wasallam pé àwọn kan ṣégin ni àwọn kan kọ́ ní tí wọ́n fẹ́ fẹ́ wọn Muawiya Abuja wọn kọ́ ní tí wọn alábìrin mọ́fẹ́ Muawiya ẹ̀ buhari ò lówó ní òfin tọ́jú rẹ̀ alábìnrin kó má fẹ́ alábìnrin àbújá àbújá ń torí òun máa ń ná obìnrin ibòmí ìwáyà ní wọ́n ní èébélé yóò máa sáàbù lọ yóò máa sáàbù káàkiri alábìnrin kó fẹ́ òsàmà so kìí ṣe pé ìtànẹ́bì máa ẹ̀kọ́ ìgbọ̀n sí ni pé kó ṣe kí ni kó lọ lè kó mọ̀ wá rẹ̀ kò sí bí ẹ̀ ṣe lè mọ̀ wá yàn tí ẹ̀ bá fẹ́ fẹ̀yàn láíláí tẹ́ ẹ̀ bá sì wọlé òlé mọ̀ wá rẹ̀ ẹ́ àwọn nǹkan tí máa ń ṣe frílẹ̀ kò ní ṣe lóṣù rẹ̀ tó dìgbà tó bá wọlé tán

tí ẹ̀ bá padà fẹ́ra yín má àti já ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ara wọn ní ma ní agbára ọlọ́run bá rí kẹló ti fẹ́ bẹ́ẹ̀ ní kọkùnrin ó máa ṣe kíni kọkùnrin àtọkùnrin ẹ̀ máa sọ̀rẹ́ omi àtọmìnrin ẹ̀ sọ̀rẹ́ kọkùnrin bá lóbìnrin tó fẹ́ fẹ́ náà obìnrin fẹ́ kó ṣe kíni kó wọ́n ní sàárà tó dákẹ́ mọ́tọ́ sàárà tó báyé jẹ́ ènìyàn ojú rẹ̀ kọ́ ni tó pé ló lẹ́tọ̀ tó dákẹ́ mọ́tọ́ sàárà ní sẹ̀ríà sẹ̀ríà sì gbé àwọn ọ̀nà ìrísí ti kalẹ̀ láti gbé ẹni tó bá ní bùkátà ẹ̀ láti láti gbé láti gbé kó bá fi gbọ́ bùkátà ẹni tó ti rẹ̀ wá kọ́ tí ò tẹ́ sọ tí ó ṣe tí ó sì ní ẹnì kata tí ó ṣe nínú tí ó wà ní tó jẹ fún irú ẹni ẹ ti wà nípò ẹni tó wà nínú dọ̀rúrọ̀ ó wà nínú ẹsẹ̀ títì ẹ̀dì bá wọn nìyí pé láti ṣe kíni láti wà ní tó jẹ pọ̀ irú ẹni náà gbọ́dọ̀ tó wá sọ́ di kíni kò gbọ́dọ̀ wá sọ́ di profession kó wá sọ jíṣẹ́ kó jẹ́ pé kíni ẹni wàá fi ṣe kíni òní wàá máa fi kó ọ̀rọ̀ jọ ẹni tí ó jẹ tí ó fi ṣe kíni tí ebi òfin nípa òun nìkan náà ló lẹ́sọ̀ láti kíni láti sọ̀rọ̀ ìwádìí bí àmọ́ àìsí agbára àfọ́jú kan wà lórí tírélà wọ́n lọ wá ní kíní kan wọ́n ló ní gbogbo ọ̀rọ̀ àtọ̀ ilé ìṣèṣe pé ìṣẹ̀lẹ̀ àgbà wà láì ṣe ìbẹ̀yìn wọ̀láwùtà àdá àlàm